الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين عن النعمان بن بشير رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال النعمان بن بشير نعم صحابة النبوة محمد صلى الله عليه وسلم àtòun àti bàbá rẹ̀ sàhábì ànábì ni wọ́n lọ́mọ́sà yọ́nú sí gbogbo wọn lápapọ̀ ó ní ara ń ta gbọ́ lọ́dọ̀ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam òun ni ń tọ́sọ báyìí pé masalul qa'imi fi hududillah wal waqi'i fiha kamasali qawmin istahamu ala safinatin àpẹẹrẹ ẹni tí ń mú òfin ọlọ́run fẹ́ tí ń dúró níbi tí ọlọ́run fẹ́ kó dúró tí ó kọjá àlà ọlọ́run àtẹnidó bìkítà tí ó kíá nítorí bá fẹ́ ni kọ́dà bọ́lọ́run ọ̀fẹ́ kí làpẹẹrẹ àwọn méjèèjì kí èyí wà ànábìlẹ̀ àwọn méjèèjì dàbí àwọn ìjọ méjì tí wọ́n jọ fẹ́ tíráàbù ọkọ̀ ojú omi ni wọ́n sì wọ̀ wọ́n wá ní ọkọ̀ ojú omi yìí ọláyè nsàlẹ̀ ó sì láyè ní òkè tani odò lókè tani odò nsàlẹ̀ wọ́n pín láàrin ara wọn àwọn kan ní àwọn kan mú sàlẹ̀ àwọn kan mú òkè. Okay. فصار بعضهم أعلاها وبعضهم أسفلها وكان الذين في أسفلها إذا استقوا من الماء مروا على من فوقهم ọkọ̀ ojú omi yìí wá ń lọ nígbà ó ṣe sà òǹgbẹ́ǹgbẹ́ wọn gbogbo ìgbà táwọn ti ń bẹ ní òkè tí wọ́n bá gbogbo ìgbà táwọn ti ń bẹ nísàlẹ̀ tí wọ́n bá níbi àtìmọ́mi àfi kí wọ́n ṣẹ̀ṣẹ̀ gba ọ̀nà ọ̀dọ̀ àwọn tí ń bẹ ní òkè ni tí wọ́n gbà kọjá ibẹ̀ wọ́n ó ti rí omi mu. فقالوا لو أن خرقنا في نصيبنا خرقا ولم نؤذ من فوقنا أن ọba لا láàrin ara wọn pé àyè ṣe gbogbo ìgbà tá a bá fẹ́ mú mi a tún máa ní àwọn tí ń bẹ ní òkè wa là ẹbí rí odò láwà ẹbọ kò ju omi ní ẹjẹ á lu ibìkan kékeré nù àyè tiwa ń sàlẹ̀ àwọn aláfó wà nísàlẹ̀ ọkọ̀ ojú omi bàbá ti lu ibìkan kékeré àwọn bàbá fẹ́ mú mi kákan máa bu omi ní àtinú odò yìí ni fa intarakuhum anabi sallallahu alaihi wasallam ní báwọn ti ń bẹ lókè omi bá ní ìbáyé tí wọn ni wọn ó lu ìbáyé tí wọn ni gíní wọn ó lu òkú ní dé ọ̀dọ̀ ju wa lókè tí wọn ó lu nǹkan wọn fa intarakuhum wa ma aradu halaku jami'a nabi ni bí a bá ṣe bẹ́ẹ̀ tí wọn pa wọn ti dá wọn ni wọn mọ mind your business ìwé ìdáwí lánàá ìdí ń tọ́kàn mi pẹ̀lú private life wẹ̀ tiẹ̀ náà kàn mí tèmi náà kàn án ní a bá gbà wọn láàyè pé kí wọn lu àyè tiwọn nínú ọkọ̀ ojú omi gbogbo wọn ni wọn tẹ̀lé wọn in akọrọ ala àìdí ìhìn nàbàdì wàá dìde sí wọn pé a kílẹ̀ fẹ́ dánwò yẹn ẹ fẹ́ lu ọkọ̀ tí gbogbo wa wà ní inú rẹ̀ láyè tí ń lẹ fẹ́ lu ní a bá dìde bẹ́ẹ̀ nájà ó wọnájú yẹmí à wọ́n rí i pé àtẹni tí ń bẹ lókè àtẹni tí ń bẹ nsàlẹ̀ gbogbo wọn ni wọ́n là ọkọ̀ ojú omi ò ní tẹ̀lé mọ́ wọn ní ní tí wà nù rẹ̀. أخرجه البخاري الإمام البخاري lọ́gbà wá bàbá gbàgbé ọ̀rọ̀ tí a fà ń kọ́ wa lọ́wọ́ òun ni ewu tí ń bẹ ń bi máa ṣe tiẹ̀ máa ṣe tèmi dépò pé bá a bá rí aláburú àní kọ̀ ya ọlọ́mọ òun ló ní nǹkan rẹ̀ àbínú ọgbà rẹ̀ ní kí n ṣe àtúndínú kọ́mpáǹdì tiẹ̀ ni olúwa ní anabi sọlọ sọlọ ní njọ tí a bá ti bá láìfù wa dé bẹ́ẹ̀ ewu ń bẹ ń bẹ fẹ́ni tí ń ṣe ń tọ́lọ́wọ̀n ọ̀fẹ́ yìí ewu wọn wà ní ma lórí nìkan àwa tá a rí táwọn òòràn náà ewu náà padà dọ́dọ̀ sí wa náà òun là nẹ́bí sàlàyé rẹ̀ fún wa yìí lọ́nà tí ó gbà yé wa sallallahu alaihi wasallam ọlọ́run ajé ó yé wa o kò jẹ́ lílo rẹ̀ ọrọ̀run fún wa o káwa náà jọ tí olúwa ròyìn pé kuntum khayra ummatin ukhrijat lin-nas ẹ̀yin lẹ dáa jù nínú àwọn tá a gbé dìde láàrin àwọn èèyàn kí ló jẹ́ dáa ta'muruna bil ma'rufi watanhauna anil munkar bẹ́ẹ̀ bá ń ṣe ń tọ́ da ẹ̀yin nìkan kẹ́ẹ̀sì ẹ̀ tún pe àwọn ẹlòmíín ta ẹ̀yin ẹ̀ máa kírun ta ẹ̀yin ẹ̀ máa múra báyìí ta ẹ̀yin ẹ̀ máa ṣerú nǹkan báyìí má ọlọ́run ọ̀fẹ́ bẹ́ẹ̀ bí ń ṣe yìí olùwà ní ta fi dájà àwọn tó ṣáájú lọ nù àwọn tó ṣáájú tí wọn ò ṣe bẹ́ẹ̀ Al-Qur'ani ni lu'ina alladhina kafaru bani Isra'il àṣẹbí dandan ọlọ́run lé wọn o àníbi ni ọlọ́run ọmọ bá wọn o ìlọrin táwọn náà dá kánú dáyà tànà haúnà àmọ́ntàrí ń fà náà níbi abára ẹni tí ń ṣe àìdá wọn yìí kọ̀ fún un torí náà takùn ẹja ẹja ẹja mẹ́lẹ́ yìí náà lọ́rùn àyàn ògbón táwa bá ń ṣe tó dáa kápẹ́ àwọn ọmọ ìyá wa náà sí kápẹ́ àwọn aládùúgbò wa sí kápẹ́ àwọn ọ̀rẹ́ wa sí ẹ̀ lè máa sọ̀rẹ́ ẹlòmíì wọn máa jọ rìn wọn máa jọ lọ nìkan ọ̀rẹ́ kan sì yí fún wọn pé ẹlẹ́kùnrin dóde òun fẹ́ kírun àmọ́ mùsùlùmí gbogbo wọn náà o pé wọ́n tún máa rí fún pé má pẹ́ o màmá <laughs> òun náà yan àwọn onípẹ́ nísìnyí náà lọ́wọ́ kírun táyì ìgbésí ayé jẹ́ ọ̀daràn o bọ́n bá wí fún àwọn ọ̀rẹ́ bẹ́ẹ̀ tí wọn ò kírun yà wọ́n ò wọ́ rẹ̀ jẹ́ lọ́tọ̀ tí wọ́n náà lè padà ràn ọ́ ò فقم تعتمنا بقواه وصل اللهم وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وإياكم